الحمد لله لنرى واحد يقرأ حديث الأول بصوت متفق عن أمير المؤمنين أبي أبس عمر بن الخطاب رضي الله عنه رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكرها فهجرته إلى ما هاجر إليه رواه إمام المحدثين أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة البخاري وأبو الحسين مسلم بن الحجاج بن مسلم الخشيري النيسابوري في صحيحيهما اللذين هما أصح الكتب المصنفة. بارك الله فيك وجزاكم الله علما والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم فإن شاء الله تعالى هذه حلقة علمية بإذن الله تعالى نشرع فيها في هذا اليوم الحديث الأول كما رتب الإمام النووي رحمه الله تعالى في كتابه المشهور المباركة كتاب أربعين النووي نسأل الله عز وجل أن ينفعنا بها وأن يجلب ثواب النووي رحمه الله تعالى جزاه الله عنا وعن المسلمين خير الجزاء ونسأله سبحانه وتعالى أن يوفقنا بشرها وأن يوفقنا بفهمها على وجه يرضيه عنا إنه ولي ذلك والقادر عليه نعم أقول فعل الله سبحانه وتعالى أسبر الله ويكاد فعل النبي صلى الله عليه وسلم أتعرى لا تعالى صحابة بأتوان توجونا تكبر القيامة àbí ọlọ́run bá nínú àwọn rẹ̀ kójọ àwọn àfáà wa tí wọ́n jẹ́ olùbẹ̀sìn tí wọ́n ti lọ kí ọlọ́run kó bá ní ṣe àmójúkò fún wọn kó bá ní ṣe wọ́n ní ẹnu ìkẹ́ kó má ṣe wọ́n ní ẹnu ìyà pàápàá jùlọ àfáà wa tí ó jẹ́ olùkọ́tẹ́rà tí a fẹ́ ṣe àgbéyàwó rẹ̀ àfáà wa Yahya ibn Sharaf an rahmatulahu ta'ala rahmatan wasi'a Allah subhanahu wa ta'ala kó bá ní ṣe wọ́n ní ẹnu ìkẹ́ àti gbogbo àwọn àfáà tó dẹ́ pé kọ́lẹ̀ fún ilman kathira wọ́n fi ìmọ̀ tó pọ̀ lẹ̀ fún wa níbi pé kò sí gbogbo bàtà bá ti ń wù ẹ̀yìn báyìí ńlá màrí ọ̀rọ̀ wọn àtàtà ẹ̀ máa ronú sí pé àwọn ah, sára báyìí àbẹ́ ọ̀rọ̀ kábàáyì tó bá ti ní sọ́tà tọ́lọ́ òsínú tí àwọn afá báyìí ó sì tún bá jà wá bù wọn bẹ̀ wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ fún wa àbí ọlọ́run nínú àná ẹ̀kọ́ bá ní ṣe wọ́n ní ẹnì kẹ́ nínú akéde àrùsọ̀nà ọ̀jàmá الآن هم في مرضات الله لأن الله سبحانه وتعالى قال رضي الله عنه ورضوا عنه فهؤلاء أصحاب النبي فقط ومن دونه ندعو الله له بالرحمة والمغفرة واضح طيب نعم يا جماعة سيد بيطا آه، آه، أن يريد أن يكي كيف أتبقى صحابات صحابة لا تبقى نسو جماعة كيبي أولئي حتى لو علمنا فيهم خيرا pé ẹni báyìí tó dára máa ń padà bàtà kà nínú dáadáa àwọn sálàfù yìí pé tó máa fẹ́ sọ̀rọ̀ nípa yà wọ́n sọ pé ẹni yóò amadáadá nípa rẹ̀ làṣíbù wallahu hasibuhu wala nuzakki ala Allahi ahada làṣíbù wallahu hasibuhu wala nuzakki ala Allahi ahada. àmọ́ ṣùgbọ́n wọn bá ń dáhà mọ̀ nípa ìrasọ ọlọ́run nìkan ló tún wá mọ̀lámọ̀tà tí yóò ṣe àgbéyẹ̀wò tẹ̀lé ní kínníkín tọ́ àkọsílẹ̀ nìkan tá a lè àwọn máa pírẹ́sẹ̀ntì yẹn fún Allah subhanahu wa ta'ala àwọn fọlá máa fọ èèyàn lọ fún ọlọ́run lọ lákẹ́ fọlá máa ti fọmọ fún wa ń kọ́ ìdá agbálọ́wọ́ ìnáà gẹ́gẹ́ bí àwọn tani ashabu nabi padàlíkà máa gbogbo júùrù táwọn afá ìdí ṣe kàìmọ́ mi náà wà rahimahullah ta'ala yàní kò lẹ́tọ̀ fẹ́ nìkan wá sọ pé àwọn àgùnà ayé yàní fi rahmatullah kẹ́tùmọ̀tàn wáhìlá ẹgbẹ́ bí gẹ́gẹ́ bí àwọn ìgbé wọn fi rahmatullah torí pé àdínà sọ́pọ̀ àsọ̀rọ̀ lórí nǹkan yẹn ṣùgbọ́n nàtàmánà làhùn ọ̀nà rẹ̀ jùmọ̀ lọ́wọ́ àzọ̀wọ̀jẹ́lá làhùn àlọ́kùnrin wà rahmah lẹ́yìn àkídá lọ sínú ọ̀jọ̀má ló jẹ́ pé gbogbo tábà tí ń ka tẹ́lẹ̀ àwọn onímọ̀ àmọ́ ìṣàdúrà fún àfàdé kọ̀tẹ́rà yẹn gbogbo àǹfààní ló ṣe àwa àǹfààní ló sápò kọ̀tẹ́rà kalẹ̀ àǹfààní náà lè ṣe pàdé káàdé kí ni o àmọ́dé ọba àzọ ọ̀jẹ́ lọ́la hùm bí nà sọ̀rọ̀ rahma ta wa ta'ala kó bá ní ṣe kó bá wọ́n ti lọ tí náà tó هذا كتاب كتاب na مشهور لدى الجميع gbogbo ẹ̀yà hata hafi aswak nínú ọjà gan kan ìgbẹ́tẹ̀rẹ̀ àkàndà tó jẹ́ tẹ́ra àrùbáwọn náà ẹlẹ́wọ̀n hata làwọn hata ìlà fi nàìjíríà àbí àwọn ibòmí ní tí ẹ̀kọ́ àtìrà ẹ̀dá ọ̀dẹ̀dáníkà kọ́lá nígbà àwọn onímọ̀ tó jẹ́ pé wọn ò ṣe ṣẹ́rẹ̀ hòtẹ́rà nígbà tó jẹ́ pé wọ́n ti kọ́lẹ̀ nígbà tí wọ́n tí wọ́n ti rí kọ́lẹ̀ tẹ́ka wọn fáka fẹ̀mí ṣe ọ̀dàkà tó pé sábà bí tóra oní àbáríkà lọ. ọgbọ́n fàkọ̀dé mọ́rọ̀ máa ná àwọn nǹkan tó fàtà wọn fàfi ní ètò náà sí pé kákọ̀ àrùbáwò nípa àdìsá nàbí sallallahu alaihi wasallam dáadáa bá dúró bí anna nàbí yà sallallahu alaihi wasallam ó ti kí ni wọ́n rọ̀ gọ́bà wá sí pé ká ó kòrò pé قال انتم جماعة أربعون ترى عديث يقول لي فكل هذه والله أعلم ذهب بعضهم يدد إلى غرفات وجدت وني اهتمام جاه بيت الشهر نحو النوع وأربعون قف هناك كتاب الأربعون في فضائل الصحابة كتابه أربعون في فضائل الصحابة فأدى المعلم رحمه الله أتى بأحاديث في مناكب الصحابة nítorí náà dẹ́gbẹ̀ rẹ̀ rẹ̀ pé ṣe bí àrùbáwọ́n náà rẹ̀ mo sáà sọ pé àrùbáwọ́n náà jẹ́ ẹ̀sọ́ pé ó díẹ̀ níta fi sọ pé fi ṣe àti tíra ọ̀lẹ́ àrùbáwọ́n kò mọ̀ àyíká náà pé nǹkan báyìí abẹ́kọ̀ ni so àtàwọn làwọn kọ́ ọmọlọ́jọ́ àlàáfà kọ́lá onáfẹ́ àlọ́ onáfẹ́ kọjá nípa ọ̀fẹ́kọ̀ àrùbáwọ́n náà hadith nípa ọ̀dọ́ ilẹ̀ hajj وحتى به بالحج والعمرة لا نرحب به يقول لك نقول لا يقول لنا وقد جاء حديثه الرسول وتدبيره أربعون فكتاب الجليل ما شاء الله أربعون في فضائل الصحابة فكذلك العلماء من القدماء تزميو جوكو تاو جمعون أما على أربعون النووي إن جاء ما يتجه وقوى حديث يجب جنيو يعني في أبواب متنوعة يعني أم نباية أم بليه أم بليه وكذا فرحمه الله تعالى فبدأ هذا الكتاب بحديث عمر بن الخطاب فعمر بن الخطاب رضي الله عنه قال عن امر المؤمنين ابي حفص اليس؟ طبعا قال امر المؤمنين ابي حفص عاش دراسه عبيدتي عبيدتي بلا حقوقكم àìmọ tí láwùú ibẹ ọwọ sọ yàrá mẹwùn mímú sọyí pé àmì sọ pé nàmàlà àwọn ìbìlì yá kò dé àrọ́fún báyìí àrọ́fún ibẹ àmì sọ pé nàmàlà àwọn ìbìlì yá wà àrọ́fún àná òkọ́lẹ̀ wà ní nàmàlà kún lè mìíràn máa nà wà wà á sàbìlì nìfà. قال بعض المحدثين رحمه الله تعالى من أصدق إنما بن بالنيات وإنما لكل امرئ ما هذا عيد كان حديث أما كان جلاته هو وبزرعه إذا جملة على مقاس جملة لكن كما سنبين إن شاء الله تعالى لكن أول شيء طبعا دراسة بحديثه قبل باب وسيلي نحن نبدأ أبو حفص أو نقول أمير المؤمنين فلقب أو نقول فهذه صفة لعمر بن الخطاب من أين كما عمر بن الخطاب من أمير المؤمنين وقد علمتم أن بعد وفاة النبي صلى الله عليه وسلم كان أبو بكر الصديق هو الخليفة ولم نسميه أمير المؤمنين لماذا؟ àwọn afáàní kọlọ̀kọ̀ bá nìkan wọ́n ní kẹ́lìmọ̀ àmì mòmìnì yìí لعمر بن الخطاب رضي الله عنه وارضاه òun ni wọ́n kọ́kọ́ sọ gbólóhùn ìyẹn sí قال بعضهم alówà هذا عن لسان رسول الله صلى الله عليه وسلم lè sáà ní Rasulullahi sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn afọ àgbà wọn ti ká tó di tẹ́lẹ̀ bí sáàmù ti gbẹ̀sẹ̀ bá wọn gbé àsìkò kìláfà Umar ànábì láti láyé mọ́ ànábì ti kúkú tó gbé Umar bọ́ sí ipò kìláfà ìgbóni Umar ti gbé kẹ́lí amirul mu'minin rẹ̀ radiyallahu ta'ala anhu warḍah àwọn kan sọ pé nínú àwọn ọ̀rọ̀ tí àdàbí máa ń sọ ẹni pé níṣẹ́ àwọn sàábà kọ̀ọ̀kan ló ní àwọn kan máa ń sọ gbà wọn aminu adhihi umma man abu ọwọ́n so asadullah gba wọn sífàtì yẹn náà fún kálukú ní àwọn sàábà fàkọ́lá bẹ́ẹ̀ ni umar náà ṣe kí ni o ni ó ṣe gbà nínú àwọn sallallahu alaihi wasallam gẹ́lẹ́ tó ti jẹ́ yí pé abdullah ibn jahash radiyallahu anhu rọ̀bọ̀ ṣẹ̀gbọ́n náà gba sífà àmírù mọ̀mìnín látọ̀nà ànábì sallallahu alaihi wa sallam nígbà tí lámà ó yìí rá nígbà tí wọ́n rán wọn lọ sórí ìrìn àjò ànábì rán wọn ilé nìkan máa jẹ́ àmírù àwọn mọ̀mìnín àlùmọ̀mìnín nìyẹn náà náà wọ ọ̀sáàbù rẹ̀ tán صفة أمير المؤمنين للعمر خاصة وعرفوا أبا بكر الصديق بأنه خليفة الرسول خليفة الرسول وطبعا كوني أمير كنوي أمير ما أنا هو أمير المؤمنين أيضا لكو سنين كنوي إنك تعرف ما أمير المؤمنين أتم كنت أنسى وما فأبي حفص إيش معنى حفص حفص بمعنى الأسد رضي الله عنه لعفاك رب الأسد يقول إذا من ṣàdé àdàfẹ́ ìbáde tẹ̀síníyà lẹ́mí ìgbẹ́tẹ́ pé kọ́tà fẹ́ sọ ọmọ wa ó lè ní ìtumọ̀ tẹ́wọ́ pé ìtumọ̀ rẹ̀ jẹ́ tàbáwò tàbáwò ìtumọ̀ gẹ́ni mọ́ ó lè mọ́ fa ó lè mọ́ tẹ ọ̀kàn lọ́rùn ṣùgbọ́n táwọn dáàmà tá a bá ti rí pé wọ́n pe ẹnìkan lẹ́yìn láyà àwọn sàhábà àbí wọ́n sọ ẹnìkan bẹ́ẹ̀ náà ẹ̀sẹ̀rẹ̀ṣù ah, Umar bin Khattab ọkà náírà ní kíni o Abu Hafs ó tó lẹ́rìí ìgbé sọ ìlú náà lè máa jẹ́ Abu Hafs torí pé Umar jẹ́ Abu Hafs bẹ́ẹ̀ náà ni kẹsùn mi náà àwọn asọ́mọ́ ìdá máa ń jẹun èmi bẹ́ẹ̀ sọ pé yóò lóògùn túbọ̀ ní ìjọba kíni tó yẹ pé ọ̀gẹ̀dẹ̀ lápòjúwe Yakub àwọn mímẹ́gbẹ́ pé ejò Tọ́lá so àwọn àtúnwò èèyàn mọ̀ wọ́n jẹ́ wọn kàlá fi mánà yẹn gbogbo mánà tó mọ̀ yẹn nínú lọ́gà yẹn ni ó sì kí ni apáti sí ẹgbẹ́ kan. fa umar ibn khattab hada radiyallahu ta'ala anhu wọ̀ntọ́ àwọn afáà mi nínú àwọn sàhábà tó mọ̀ hadith púpọ̀ ó náà ni afáwa umar ibn khattab ni ó jẹ́. dáhànà ẹ̀dá sọ díẹ̀ nípa nǹkan tí afáà yìí tó jẹ́ àwọn alákìbọ̀ rẹ̀ níwọ̀n ba. in tó pọ̀ gùdá afáà sọ nípa umar radiyallahu anhu ó náà ni pé ما زلنا عزة منذ أسلم عمر ما زلنا عزة منذ أسلم عمر بن الخطاب àwọn afọ àná níta àwọn sàhábà sọ ni láì ìgbà tí láti ìgbà tí ó mọ̀rọ̀ ti gba ìsìlámù báyìí àti kú rire àti di ẹni ẹni yìí ẹni àpọ́nlé láti ìgbà tí àfọwà Umar kò ti ìsìlámù torí pé kí ni ìyànnì lọ́jọ́ lónìí ṣẹgà ẹni tí èyí sọ̀rọ̀ ẹni tó yẹ pé kò sí ìjẹkẹ tí mo bá Umaru lẹ́nu láyé ẹ̀kọ́ ọ̀fun fèé láyé ẹ̀kọ́ ọ̀fun láwọn mọ̀tàlá rẹ̀ kìí bẹ̀rù pé ah, ẹnìkó wà sọ báyìí ẹnìkó wà sí báyìí lá so Umaru bin Khattab ni wọ́n ní wọ́n bí àfọwà Umaru bin Khattab ní ẹgbẹ́ amúlù fíìl ọdún wo ni wọ́n bí àmì sọ̀rọ̀ bá mẹ́tàlá ẹ̀yà amúlù ọdún mẹ́tàlá ọdún mẹ́ta lẹ́yìn Amr Fihri torí pé kana baynahu wa bayna Rasulullahi sallallahu alaihi wasallam nafsu sana ibi tààtí yẹ gbọ́n níbi láàrin Umar bin Khattab àti dání o àti Annabi sallallahu alaihi wasallam fàdídàlíkà kana wafatu Umar bin Khattab ọgbàgbọ́n jẹ́ thirty three years lẹ́yìn ọdún mẹ́ta kánà bí ti kú àwọn kakọ àwọn kẹtẹ fún mi kọ dè nìyẹn ẹni mẹ́ta kánà bí ti kú ni Umar tó kú lẹ́yìn ọdún mẹ́ta kánà bí ti kú ni Umar tó kú torí pé lẹ́yìn ọdún mẹ́tàlá tí wọ́n ti bí ànàbí ẹ̀tọ́ bí Umar arọ́pùsùn fàrídáníkà ló pé umuru hum sáwà 13 years before kan tó bí ànàbí àbí sẹ́yìn gbàtàn bí ànàbí tàn wọ́n bí ọmọ rẹ̀ tàbí àti wọ́n bí tànàbí ti á inú Umar tó kú so ọjọ́ orí kanáà wọ́n jọ sí kí ni ẹ̀dẹ̀lú rọ́bìyàn lọ́hùn tààrà àwọn ọ̀bọ̀ asmawo ya rẹ̀ bẹ̀tù gbẹ́rẹ́ yà sún gẹ́gẹ́ bẹ́ẹ̀ kọ́ àkókò ọ̀nbẹ ilẹ̀ yà. tọ́ba mẹ́ta asilama Umar bin Khattab Umar tá a sọ ìgbà pẹ́ta sọ pé mazin náà àyíká tà mọ́ngbọ́ asilama Umar ìgbà wọn ló gba islam sórí ìgbà dáyà sí islam ni àwọn fi wọ́sàtò yà àwọn fi àkìrì yà. ọ̀là àlẹ́ àwọn ọmọ sọ pé Umar ọgbà islam lẹ́yìn ọdún kẹfà ala khilafi al ulama wa qala ba'dhum ba'da khams àwọn kan ní ọdún karùn-ún but al-mashhur nígbà lẹ́yìn ọdún kẹfà bá dà sí lẹ́yìn ọdún kẹfà tí a dá ẹ́ nínú ẹ̀mọ́gbó wa tí ànábì ti di ànábì ọ̀rọ̀ ọba ènìyàn Umaru tó gba Islam níjọ́ náà náà a ti ní èèyàn fọ́tì tó jẹ́ ọkùnrin tó ti gba Islam tí wọ́n ṣáájú wọn máa bẹ̀rẹ̀ Khattab nínú gbígba Islam rẹ̀ a sì ní obìnrin ìṣúná àṣà lẹ́yìn ọkàlà ọjọ́ pé ń gbà náà gbogbo àwọn tó ọkùnrin jẹ́ mélòó bẹ́ẹ̀ ọjọ́ ogójì obìnrin jẹ́ mọ́kànlá nínú àwọn bẹ́ẹ̀ bí wọ́n ṣáájú Umar bin Khattab wọ́n ṣáájú rẹ̀ gba Islam afáwa Ibn al-Jawzi rahimahullah nínú àwọn olùkọ̀tọ̀ tó kọ̀rọ̀ nípa Umar bin Khattab gan ó ní nazala Jibril alayhi salam lamma aslama Umar ó nígbà tí Umar gba Islam ó ní Jibril ló wá sórí yàrá àkọ́ wọn sọ fún àwọn èèyàn ń sọ fún àbẹ̀bí yìí pé ìsọ́pṣọ̀rọ̀ hàn ló sọ̀rọ̀ àwa bá a wà ní sẹ́mẹ̀ gan inú wa ń dùn wípé Umar gba Islam tọ́pṣàrọ́ alùsàmá ibi Islam inú àwọn tó wà ní sẹ́mẹ̀ gan ṣe kí ni o wọ́n gbàrú òdùn wípé ah Umar tó gba Islam abákọ̀rọ̀ yẹn pẹ̀lú nǹkan tí àwọn sọ́nà àwọn àṣà àbíṣe pé mọ́ zilna àyíṣẹ́ta wọ́n bu Islam Umar ọ̀nà kúl alùsàmá ìwà alùlà fil bishara Islam yìí alẹ́ ti kàdá rẹ̀ àlọ́kẹ́ ní táwọn alùsàmá àtàwọn alùlárù wọn nínú wọn ń dùn pé ah ẹni ńlá báyìí ó sì kíni ọgbà ìsìláàmù tọ́ba ń bí umaru ṣe ń bá hayatu rẹ̀ bọ̀ títí títí títí títí àìmọye mọ̀nàkébù inú nǹkan tó gbajúmọ̀ jù nípa ni pé umar bin khattab ọlọ́run bá fi tàwọn fi kà àwọn ọ̀rọ̀ tó pọ̀ táǹpé ní àwọn yàrá nílẹ̀ muhaddasi àwọn tó ń gbé ọ̀rọ̀ wọn ìmọ̀ ìṣèkò ń gẹ́ tó bá sọ̀rọ̀ báyìí Allah subhanahu wa ta'ala nígbà míì yóò sì sọ pé bẹ́ẹ̀ náà lè ṣe rí gẹ́lẹ́ bó ṣe wá nípa ọ̀rọ̀ hijab gẹ́lẹ́ bó ṣe wá nípa maqam Ibrahim ibi báyìí kíta lè máa kí òun mẹ́ ọlọ́run bá sọ wọ́tákìdó lè máa maqam Ibrahim sọ̀lá gẹ́lẹ́ bó ṣe wá nípa ọ̀rọ̀ ọtí yàrá àwọn muwafaqatu Umaru tó ti wáfàkọ̀ gẹ́gẹ́ tó bá sọ báyìí Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ gẹ́rẹ́ ilé ẹ̀ làwọn kan ti àbàkárà rẹ̀ àrí nínú àwọn onímọ̀ tí wọ́n kẹ́ bí ibnu asakir ń kà á fẹ́ kà tó bí ètò bẹ́ẹ̀ lé ní twenty ní ma ṣáà ní kùn lè yàkọ̀rọ̀ kìtà tààrí ìkọ̀rọ̀ kìlà kan tó tó ń bá pọ̀lọpọ̀ àwọn nǹkan yóò bá mẹ́. tọ́ba bí umaru ṣe ń lu sẹ́mi ayé lọ́nà rọ́bì yàrá lọ́wọ́ tààlà án níbi yìí pé ṣètọ́n gẹ́gẹ́ dáná ṣètọ́n gẹ́gẹ́ dáná umaru ọjọ́ káàmù sọ fún yín pé ìwọ́n kúmà èso ojú òun ní ọkọ ọjọ́ kí ni ó táà lè kàfà jẹ ìlà sọlá kàfà tọ̀nà tó bá tíṣẹ̀ tó máa rẹ̀ tó bá la ojú ọ̀nà tó bá ń gba bíbá ilẹ̀ tó bá rọ̀ kú wọ̀ọ̀rẹ̀ yóò gbà bíbá nípa bí ọmọ rẹ̀ ṣe jẹ́ ìhàdà rọ̀bí ọlọ́hùn sàhálà àníwọ̀rọ̀ nínú àwọn mọ̀lá kí ibò ọmọ rẹ̀ bára wà fàtì nàbí oní àná yé pé ọmọ sọ lè fìlà fà bára wà fàtì ànílákìlá àìmọ̀ ọ̀gá bákìrì báwo ni wọ́n ṣe mú báwo ni wọ́n ṣe mú àbúbákìrì ṣe gbé báwo ni wọ́n ṣe mú àbúbákìrì gbé ní ọjọ́ khalifa sáà nàbí sọ àsọ́lẹ̀ pé abubakar tó jẹ́ khalifa manhajù ni ọ̀rọ̀ manhajù ni naam àjíìbù sáà nàbí sọ àsọ́lẹ̀ torí àwọn nínú àwọn ọ̀sẹ̀ pé ànábì sọ àsọ́lẹ̀ ni pé abubakar kó jẹ́ khalifa ọ̀kànlá ṣùgbọ́n àwọn sọ̀hábà níbi wọn lọ àlẹ́ yìí tafaqu ala annahu òhù onínàlẹ́ jẹ́ pé a ti mọ̀ fọ́dọ́ yìí lọ láàrin wa أطعم في مرض النبي صلى الله عليه وسلم كيلو سمع حديث أم المؤمنين عائشة مر أبا بكر أن يصلي للناس وهو على قيد قيد في قيد الحياة ولي على طبعا بكر سو هو أن كان مصابه وقول أنا بينا من قدامه إما تعرف إذا سكني ولا فإذا من تمجامي أما قبل وفاة البكر الصديق رضي الله عنه أوصى وصواصية على جريبة كنيو ثم رمى جاء خليفة tí òun bá tó kó mẹ́ta mọ́bùrọ̀ àkọ́ Abubakar Siddiq òun lọ ọdún méjì ó lé díẹ̀ ọdún kò láfa okúrò mi mọ̀rọ̀ bọ́ bẹ́ẹ̀ ó máa rọ̀jẹ̀ láán àwọn sábà wa báyà wọ́n ṣe wọ́n ṣe báyà fún ní ọjọ́ yọ́mọ̀ tòlàfà ọjọ́ yọ́mọ̀ tòlàfà láàm tuesday ní bá tàbán nínú oṣù jùmọ́dàlẹ̀ àkírọ̀ jùmọ́dàlẹ̀ kejì jùmọ́dàlẹ̀ kejì yàrá tàlẹ́ wàá bá mi sọ ọdún tí ọ̀jẹ̀ náà pẹ̀lú tàríkì tàbíṣe ọdún wo ni yóò jẹ náà tí ó mọ̀rún bọ́ sórí kìláfà òye pẹ̀lú ní tìlápù aṣọ pé àbáfẹ́ lo ọdún méjì ó lé díẹ̀ ìjọba àdébísà àti kú ọdún mẹ́ta nàbí lo bá a dá bàdàlì hijira bàdàlì hijira ten years ọdún kò wá ní ọmọ gbọ́dọ̀ lè ṣìlá bàbá. ṣèjìgá àwọn tó bá ti ń tààrí lẹ́yìn ṣe máa ń lè mú so yóò mọ̀ sí ṣé ẹ̀ máa ti ń sí dáhùn kò ní mọ̀ dáhùn ṣé ẹ̀ máa ha lásán ìṣèjọba mi mo ti gbé òkè eléyìí mo ti rí ìlú mọ̀kọ́ra àwọn bá bá bó ọdún àwọn bàbá ọdún ẹlẹ́kẹtàlá alẹ́kùnrin mọ́tà làkírọ̀ ọdún ẹlẹ́kẹtàlá ó ṣe kí ni o ni mo bọ́ sórí ló ń bọ́ sórí kọ̀lá lásìkò owó mọ̀ ìwádìí tuntun hard ó pọ̀ bí ọlọ́run sáà ló gan ìgbàlẹ̀ máa mùsùlùmí àmọ́ ní àwọn kan tó jẹ́ pàwọn ọmọ ìgbà ní pé tàríkù táwa mùsùlùmí ń lò lónìí yàní oṣù ojú ọ̀run kí lóṣù dáa radiyallahu ta'ala anhu wàrà. bẹ́ẹ̀ náà nínú àwọn kàtí àwọn afáàtì wọn mọ́nà ló bá ní fara umar ní pé nawara umar al-masajida bi tarawih nawara umar al-masajida bi tarawih àsìkò umar ni umar ló jà máa àwọn èèyàn pé ala qira'atin wahida ibẹ̀ ẹnìkan ẹni ẹnìkan kó ṣe kí ni kọ́mọ̀tì ìmáàmù fún yín nípa tarawih ilé wọn kìtì ẹ̀ ilé kìtì ẹ̀ kan kìtì ẹ̀ kan kà á ilé ara ah, ẹkú papọ̀ اما لو قراءه آه، دي ما تبدا عشان هذه يروح يروح الليل على ذلك فدان بدا يكتب لي على طول فين لرا يعني اللغوين رب الله يعني صلى الله عليه وسلم وقود بلو قراءة سو عمر شيء إحياء سنة قد ولا يعني صلى الله عليه وسلم نعم ما كان عمر بن الخطاب هو أول قاضي في الإسلام وأنا لشهد أقوان يقاضي الإسلام عمر alóyè abakiri nígbà tá abakiri ṣe kìláfà jẹ òun abakiri ó má bìí ọkọ náà lè ọkọ kọ yẹn. ọ̀yẹ́ nínú àwọn ìmọ̀ tí a tó wá nípa Umar ní i pé asọ́pọ̀ ó lo ọdún mélòó lórí kìláfà ó lo ọdún mẹ́wàá aṣọ́sẹ̀ nínú wa méjì ọdún mẹ́wàá àti àbọ̀ ni Umar fi ṣe kìláfà rọ́ọ̀lù ọlọ́wọ́ àná. lọ́dún mẹ́wàá àtààbọ̀ yẹn ọdún mẹ́wàá àti àbọ̀ yẹn ọdún mẹ́wàá mùtàwálíyà ìbí mọ́rọ̀ fún léde àwọn ẹ̀sẹ̀ hajj olórí mẹ́wàá tàbí orí ìfìlàfà oníwà máa ń ṣe àmì ìwà hajj ní máa ń kó àwọn mùsùlùmí lọ sí hajj lọ́dún mẹ́wàá ẹ̀ ìfà ọdún kẹwàá ni ó mọ̀rọ̀ ń sàdúrà pé wọ́n ọlọ́run ọba dọ́ọ̀ fọ́kì ń gbẹ́kì ìṣàgbára mọ́ ọdún orí ti àwọn tó máa sọ a sọ òun fẹ́ kú ọkà máa kọ́ra rọ̀ṣọ́ ẹni wàyí ká nira àmúrù wàlẹ̀ yẹ kúrò làwọn máa àhàyè ni máa àrígbà àhàyè àti àkàyèrè lé ọ̀tọ̀ wà fani máa àrígbà àfà àti àkàyèrè lé ìwọ náà bàkà jẹ́ ká má sọ ipò òun fẹ́ kú nù yín àmọ́ tó bá gbọ́ wá rí pé hàlù tó wà yẹn kò mọ bí èwo ló dáa kó tó kó wọlé wọn bá tí tó bá mọ̀ kí n wà láyé ló tẹ̀mí láǹfààní jẹ́ n ṣe o jẹ́ n wà láyé wọ́n pé kí n wá kú náà ni ó tẹ̀mí láǹfààní kí n kú àwọn kan wọn ṣe káyà rẹ pé ó mọ̀ ìbẹ̀rẹ̀ kọ̀tọ̀ bọ̀ tó dọ́dọ́ lẹ́ẹ̀kẹ́ wàá tó káwọn yẹn lọ sí hajj òun sọ nípa wàá fòpé ìwọ ọlọ́run bá gbogbo agbára tó lọ ìgbàgbára mọ ìrìn àwọn kan ìkọjú méjì lọ ìwọ ọlọ́run bá fàkúrò mú ẹ̀mí ìlú lẹ̀. ọmọ mọ̀rọ̀ ya ilé gbọ́dọ̀ kí ni mo fún mọ̀rọ̀ ya pẹ̀lú hadith anabi sallallahu alaihi wa sallam fa alimkum wọn yóò sọ jawab naam ọmọ bàmí sọ jámọ ọ̀rọ̀ yẹn naam tọ́pù fàkọ́ ta'ala

kọ́ jẹ́ pé kíní ìwà máa gbọ́rẹ́lẹ̀ lọ́wọ́ mi wà ní mi wà ní rí àgbọ̀rún jẹ́ lórí rẹ̀ à lọ́wọ́ pé kí n kú náà lọ́wọ́ akẹ́ ọlọ́run nǹkan ni wà fún àtọ̀fẹ́ náà ní wà á dẹ̀ tó o jẹ́ pé ó wà kí n ṣe pé ó ní màṣá kọ̀ọ̀kan tán ìtàn àbí sọ́dọ̀ àti ìtàn àti pé mọ́tò orí ìnira sọ wípé ọ̀fẹ́ kú orúkọ ọ̀rọ̀ mọ̀ bóyá gbọ́ fẹ́ lọ bá nǹkan ó wà àṣà jù ṣùgbọ́n ní táìpù yẹn tí ó bọ̀ wà nù ṣàkọ̀ àṣà lá bá nípa tó wù pé hán ìlé àlámọ̀rí yìí sí màá fi rí sí màá rí kábí kí ìrànṣẹ́ tó wọ́n lọ́wọ́ bá tó bá kú díẹ̀ ká mọ̀ sí bídà ìgbà tó lè súnà yìí náà tẹ́wọ́ gbà lọ́wọ́ àpò sì mú wálé sẹ́ni ẹ sọ pé sọ̀tọ̀rọ̀ kú bá sọ̀tọ̀rọ̀ kú ní kó pé ó ní màṣákọ̀ náà ṣùgbọ́n ẹni sọ bá sọ̀rọ̀ sí àbí fi pé ó máa pé kí n kú náà ló ṣe kí ni o ṣé lóore fún mi kí náà fà á ní ẹni láyé kí n ṣe kí ni o ìyàpá náà fi ṣe mo kágbà rẹ̀ yé wàdé ẹ̀yẹ. so nǹkan tí Umar sọ rọ́bì ọ̀la án kò kọ́lá fa àdéfà nàbí sallallahu alayhi wa alihi wa sallam. fẹ́yìn bí Umar sọ rí mo sọ kí ni. fáwọn ọmọ ìbùnú kàtúwà bá sọ pé ní àwọn sàhábà tó máa hadith ti pọ̀ rọ́bì ọ̀la án kí wọ́n ti kó máa hadith nìkan kí wọ́n ti sọ lórí ẹ̀mí hadith yìí pé àwọn ọmọ hadith yìí náà sàhábà. قالوا ما حدث لنا صحاب أبو إيه أبو أبو Abubakar ló mọ àdéhùn ìdílé àwọn sọ̀hárà. Ìjọba tó wá níta ló gba àdéhùn ìwádìí náà tàbí tààbọ̀ ẹ̀. Yẹ́nà Abubakar àádá, Mashigul, lè múrin Mùsùlùmí bilkhilafa ìmọ̀ràn kọ́ba ti nàbí yìí so àbákìrò ti ẹ̀ráyè pé a ṣe tàbí ìtọ́mọ́ àwọn èèyàn sọ̀rọ̀ iṣẹ́ tó wà wájú rẹ̀ máa rí pé kí ni àsìkò mélòó ni àbá sí ìlú bára wà fásitì nàbí sínú ìlú àrọ̀gbà tó ná ọmọdé mélòó àdúgbò so ìdá so sẹ́ẹ̀mù yẹn kéré so fàbítáríkà ah, ó lè má jẹ́ pé àfáà tí ó lè má jẹ́ pé àwọn àfáà tí wọ́n mọ̀ tí wọ́n tó wà tí wọ́n pọ̀ níta ní dáwà nàìjíríà ó lè má jẹ́ àwọn ọmọ tó dì pé àwọn akẹ́kẹ́ lẹ́kẹ́ òwe lẹ́fẹ́ kẹ́lẹ́ àwọn tó wá táwọn akẹ́kẹ́ kò bí sáwọn ọ̀rẹ́ jẹ́kí lọ kò sí kò sí nípa ọ̀nà wá dúdú àwọn tó so fàbítáríkà so àwọn olùdámọ̀ mi wà pẹ́pẹ́ wọ́n wà nínú ilé wọ́n ti bí طبعا نزع ابو شيخ بعدين من اللي يقول الان موجود هناك حفظه الله تعالى ورعاه صار طيب، هو مشغول بأمر أمر ما أمر يعني أمر الدولاب أمر شؤون so ìyẹn ní pípọ̀ káfíńkà àgbà kásọ pé ọgbà bọ́ọ̀rẹ́ àdìgbà ọlọ́kùnrin ọlọ́kùnrin ọ̀sọ̀ àdìsí ni kò mí gbọ́dọ̀ ṣe kíni o òun gbọ́dọ̀ mahadisi ọ̀bì ọlọ́ àdìmọ̀ màjìmáyìn fàlùmọ́hìm fa Umar bin Khattab nínú ẹ̀kọ́ mahadisi tó sì wá sí kíni o sórí sọ́nà máa ayípo lọ nínú àlọ́rẹ̀ ìlànà náà ìdú ẹjọ́ bá ní ẹ̀wọ̀n ọ̀rọ̀ kan bá ti sọ̀rọ̀ ẹ̀mí ọdún bá so kẹsí pé kìlá fún àti gíní ọgbà gbogbo tí wàá mú fún ọ̀rọ̀ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu níbi kí àwọn ọmọ sọ yìí pé àdìsí tí wọn rò gbà wá nígbà táwọn òwúlọ wọgbọ ó jẹ five hundred and thirty nine kàdé ẹgbẹ́ rẹ̀ yẹ e, radiyallahu anhu gbogbo àhàdìsí tí wọn rò kíni tó gbà ní àwọn kíra àhàdìsí ẹni ó five hundred and thirty nine hundred and thirty nine yìí ìtàkùn ọkọ̀ ìbọ̀kọ́ twenty six kéré òun náà ní Bukhari àti Muslim ni wọ́n jọ gbà wá tẹ́fọ́ ní kòló lórí ẹ̀ Bukhari dá thirty four gbà wá twenty six Bukhari wà Muslim àgbà wà sọ̀rọ̀ fún wọn ní ọjọ́ ìgbìn ní ọjọ́ ti Bukhari nìkan nígbà tí wọ́n Muslim rahmu Allah ta'ala ìfaradà bíi ìhàdà wà ìṣẹ̀lẹ̀ ìfàkọ̀ ètò one hadith ọjọ́ pé àwọn sọ àti ìtúbù kọ́lé tàbá fẹ́ sọ pé ó dà nínú sọ̀yẹ̀ háyìn ìṣirò yẹn máa yé sìn mẹ́rin ọ̀sán pé bùkọ́rí àti mùsùlùmí gbà wà ṣọ́ọ̀ṣì tó fáwọn ọ̀rẹ́ ẹ̀ǹṣẹ́ mẹ́rin ni bùkọ́rí gbàgbà thirty four ni mùsùlùmí gbà wà twenty one. ọba akẹ́sọ̀ tó mẹ́rin àdìsí umar bin khatab tó ń bẹ́ẹ̀ ní sọ ìháyì ìmọ̀jùmọ́ ìhà twenty one plus twenty four twenty one mùsùlùmí bùkọ́rí thirty four àmì twenty six sixty. صحيحين صحيح البخاري ومسلم لا ما مسلم 21 البخاري 34 متفقوا عليه

bọ̀ àwọn bọ̀ wáyé bùkọ́ wàtá máa ń gbọ́ nípa àfọ àwọn ọmọ bùkọ́ tọ́ òní ìgbè nínú ìgbà táwọn máa padà ní ìkáyà kan ìkáyà yá sáríyà aljabal ọ̀rọ̀ tó ní ìkáyà sáà ẹ̀yẹ sọ fún wa. Iya, harus kita jumpa. If I have common àwọn àlèmọ́sọ àwọn àlèmọ́sọ àlèmọ́sọ. àmọ́ ah, ń gbọ́dọ̀ àwọn ìfẹ̀yẹ common ó rà àwọn ẹ̀rọ tó jogun àwọn èèyàn wà lójú ogun wà ní ìlà àwọn mùsùlùmí yòókù ó sì mọ pàṣẹ sọ̀rọ̀ yìí lásán pé àwọn kan wà ní olówó wàkìl wakil, débẹ̀ wàkìl ẹ̀pàwé débẹ̀ fa àdìyẹ ṣìkà yà màrú lẹ́kùkù ọ̀dọ̀ àwọn nǹkan ni wọ́n máa rò sọ pé yàtọ̀ àríyàn àdìgbàdà nígbà tó wọ́n bọ́ta já ni umar ọwọ àwọn onítàkọ yìí pẹ̀lú kò ti rí ọlọ́run fi ọlọ́run ṣe fàyà ẹ̀mí ẹ̀ wípé àwọn kẹfẹ àwọn ọ̀tá ẹ̀ wọ́n ti fẹ́ gbà wọn mú nítorí àsọ́kọ́ lè gbà bẹ́ẹ̀ ni pé káwọn gùn àwọn yẹn fẹ́ bọ́ sórí kí ni o sórí òkè ẹ̀ ó sì sọ àwọn ẹni tó sì ń bá sọ̀rọ̀ sókè ni wọ́n sì gbọ́ àwọn òṣìṣẹ́ ní ibi ìjọba ẹ̀ فهل صحت هذه الحكاية؟ نعم إجابة الدراسة هل يمكن؟ يمكن؟ نعم قال قائل يمكن إذا صح طبعا قال ابن كثير رحمه الله هذه الحكاية أرادها ابن كثير في كتابه المشهور البلاد والنهاية ابن كثير بعدما سيد قصة المطيعة رحمه الله تعالى ما يقول أن هذا إسناد جيد حسن هذا إسناد جيد حسن لا تصدر دراسة هذا طبعا ìsìnlẹ́nu gbèjì lọ nǹkan yà si bàrà dọ́dọ̀ wọn ọ̀hún ni wà kọ́lá mi fẹ́ràn nígbà tó wá ní ìsìnlẹ́ mi kí ó ní àbíyí tóró lẹ́ṣọ́gbò bá àbò ha bá àbọ̀ àbíyí tóró lẹ́ṣọ́gbò bá àbò ha bá àbọ̀ nítorí sọ kí náà nìtúmọ̀ rẹ̀ hasan الله أعلم إلا العارفين قالوا بأن هذه الحكاية حسنة سوى رمضان tí wọ́n rò bọ̀sọ̀ àtàkọ́ọ̀lù ìgbà táwọn yẹn padà dé láti ojú ogun wọ́n ń padà ń sọ fáwọn èèyàn pé orúkọ àlè lọ bá Umar bin Khattab nígbà tí àlè ń sọ̀rọ̀ pé ọmọ ẹkú ìta ò kí ló ń sọ àlè ìbílẹ̀ rẹ̀ pé tí wọ́n ọgbọ́n Umar bin Khattab sọ ọgbọ́n nígbà ah, àbúgbọ́ táwọn sùn tó wà ní gbogbo alágbọ́ ọ̀nà ọ̀gbọ̀n ní ìlú òyìnbó nígbà táwọn sọ lọ gbogbo tọ́jọ ohun Umar ní sọ fáwọn yìí pé yá sáré àdìjá bàlẹ̀ bàtà wọn gùn bẹ̀ ọlọ́run bá fún àwọn jù láti gbé àwọn kẹsì. ọ̀la alẹ́ ń sọ̀rọ̀ náà. Nàám. Nàkúl ó sọ ilé ìdí ó sọ pẹ̀lú Wọ́n gbé ní ọkọ̀ ní Ọlọ́wọ́ kan tó máa ń

ẹ̀yin lọ́dọ̀ tí yẹn otu ó ti dé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ náà mo ti dé kódà sọ mo wá wọ̀ kí mo náà ní. àmọ́ sọ̀rọ̀ náà ó ní ègbó kan tí àwọn dókítà mi máa ń pè yàrá tabarẹ inshàlá mo ṣe lórí ní ọmọ yàrá mo gbàgbé tó àwọn nǹkan báà máa tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà kọjá على كل هترجع وانت طبعا المتذوقين زي زي يعني هذه طرق يشد بعضها بعضا أما رأينا أحد من العلماء قلت انه قلت وضعف رضي بيضان لما ذلك نقول ان صح كما قال هذا الشيخ يعني ان ذهبنا يقول انه هو صحيح فنقول ان من باب الهام فقط الله يقول انه عمر رضي الله تعالى عنه وارضاه لا ثم عمر بن الخطاب nínú àwọn olùwàgbà àdó sẹ́ni ne ní ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kàtọ́ bá dàbí ìṣòro wọ́n bẹ̀rẹ̀ kàtọ́ wò ni sẹ́ni kan ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn na ní jẹ́ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn méje wọ́n ní àwọn bẹ̀rẹ̀ kàtọ́ lọ́dọ̀ àdé ìgbẹ́ wa àmà àmàtà wọ́n yìí dáná kọ́dẹ̀ ya na olùkọ́ náà na o àmì ìbòmìnira àmà tàbábẹ́ tilẹ̀ pé ẹ̀yà na ààrẹ ààrẹ tàbákà fẹ́ dà láàmú èèyàn méjì nínú àwọn ọ̀wá oníjẹ bọ́ọ̀bù kọ̀tọ́ rọ́bì ọ̀wá ọ̀tàn àná àná wọ̀tọ́. hadith táwọn wà lórí ẹ̀ káfí lọ́dọ̀ ọ̀rọ̀ Umar bin Khattab gbogbo àfárá ní dọkọtìrà tá a mọ̀ tó gbajúmọ̀ ni wọ́n kọ hadith lẹ̀ yàtọ̀ sí ọ̀nà gbogbo tí àṣẹ bá mọ̀ tó lọ́jọ́ tí a hadith tó gbajúmọ̀ ni wọ́n kọ́ lẹ̀ bọ̀kọ́ na ni mùsùlùmí ni àgbédáwò ni wọ́n ti ní kalẹ̀ ìyá àmọ́ bá àwọn àdé ìfò ilẹ̀ wọ́n bá dé o àfẹ́sí ẹ̀nìkan iná ìgbà àpapọ̀ ìmọ̀ ìmọ̀ àlè sí mu wàpọ̀. làbí ọ̀tún wà máa ala káwọn pé máa mọ̀ làǹdẹ́kì rahman ilẹ̀ rahman ọ̀hún wà sọ̀rọ̀. àwọn onímọ̀ kọ́lá malikẹ́ wọ́n ní mọ́ malik ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa mọ́ wá ọ̀rọ̀ tó wọlé pọ̀ ni. àtàrí màtí mọ́ malik ọ̀dẹ̀ oh, ni tó ń ti bẹ́ẹ̀ mọ́ malik sì sì sẹ́ pẹ̀lú àdébì mùsùlùkọ́. ọlọ́nà wo nígbà tí mọ́ malik tó bẹ̀rẹ̀ sí ní kọ́mọ́ àtọ̀ gẹ́gẹ́ àwọn èèyàn lọ bá a torí pé ní sẹ́yìn ìgbà tí ń kọ́mọ́ àtọ̀ yẹn àwọn olùlàmọ́ ìtàn wà nílùú náà nígbà tí wọ́n náà ń kọ̀ọ̀kan nígbà tí wọ́n sọ̀tọ̀ mọ́ àtọ̀ mọ́ àtọ̀ mọ́ àtọ̀

àdìsí àbùkátàrà yìí pé eh, mọ̀nsọ́mọ̀ ramadan fún màá tún àwọ̀ títà mi ṣàwọ́n kára kà fìyà nìkà. wọn àmà lè ó ní ìrìn eh, káwọn ará àmà ará àmà bí nàkàtà kí ni kí wọn máa gbà kátà bá òfin kíkà bò. ó ní ìrìn káwọn ará àmà bí wọn gbà yóò dájú ìrìn kan àfáàkọ̀ kan ló àwọn kọ̀ọ̀kan tí a wà lóde ìwájú ìlú ìlú ara láyé fún ìlú àwọn ìdókè rẹ̀ àwọn ìlú ara yìí fún. ọba rẹ fáwọn ọmọ àrà àtàjà àwọn ológa àbí ẹni ọba nǹkan lójú náà ni. Umar bin Khattab Umar bin Khattab mọ̀sálẹ̀ fáwọn ọgọ́rùn mọ̀sálẹ̀ láyé ọ̀sọ̀rọ̀ lùmọ̀dé. عادل من من ماذا؟ من عمار ألا نعم يا شيخ عمرو عمرو لا نعم. أعطوا أن تعديل من فاعل أولا إلى مفقود من عامر إلى عمر amir ìlà ọmọ Abi, so yíwa o afro yàtọ̀ sábà bẹ́ẹ̀ náà ni gba àwọn zuhalu tààtì lọ́gbà àwọn tààtì wọn nínú àwọn rọ́ọ̀fẹ́ rọ́ọ̀fẹ́ sábẹ́sì tàbí lè àti náà fẹ́ẹ́. ينفع لماذا؟ عرفت أن من موالي عبد الله بن عمر منهم نافع عرفت نعم. فإذا قال شخص نافع الجواب أيهاكم بتسعين بالمئة له طبعا دع بالي في اسم الانسان عجيب نافع اسم الحساب وعرفت مع أبي رافع نعم وطبعا بعرفت ابو رافي يعني نبي ناسي ميمونة ما تبقى وأبي كان أبي ناسي ابو رافي عرفت طبعا رافع اسم الانسان نعم بس قاعدين كذا هذا من جانب اللغة طبعا آه، هل أطلعت شيء؟ إذا ذهبنا بالقاعدة إذا ذهبنا بالقاعدة نعم نعم رافع رافع رافع نفع أقول سبيل هاك من قبل لا فأوله فيه الاستثناء أو رافع والنافع يعني لا يدخل في التعديل فهمت مع أنهم يعني صورتهم كصورة عامر وعمر لكن لا يدخل في ذلك لماذا؟ لأننا قال النحاة رحمه الله أبي أجرين الله ونوده ìgbàkan làwọn náà gbèsè ní làwọn àdúró sí láwọn àwọn ènìyàn tí wọ́n jẹ́rẹ́ sùn wọn. wọ́n fẹ́ pé torí pé nínú ọkọ̀ méjì ní ìṣe ààrẹ àwọn kọ́dọ̀ tààrífù wa mẹ́ àwọn ọkọ̀ yìí tààrífù wa mẹ́ wà láàdù. tí wọ́n fi wá tààrífù wa mẹ́ nígbà tí mo ti ń sọ wájú máa ń pa ọ̀dà àmọ́ níjọ. máa rọ́pùnà ọmọ sẹ́mínà náà ilẹ̀ tó غير معروف منون فلذلك أنا استثناء يصير يصير على كل حال يقول جزاك حديث أقوى طبعا فأمير المؤمنين عرفنا أبي حفظ عرفنا عمر بن الخطاب عرفنا قال قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم نعم عمين بعدين سمعت النبي سمعت الرسول إذا أول من أخي أبي شيء يعني شيء ليه أول حديث براء بن عازب كان النبي صلى الله عليه وسلم كان النبي قال fún ìgbà tí ọmọ ọ̀sán bá débi ìgbè fún ẹ. àwọn àmì pé wọ́n ti lọ́bí yí kàlẹ́bí àrùsàlù ó yí wọ́n ti lọ́bí sólé kàlẹ́bí àrùsàlù hmm, wọ́n ti lọ́bí yí kàlẹ́bí àrùsàlù. àwọn ọmọ wa ni tá a bá sọ yìí pé tá a bá ń kọ hadith ní ìmúlò hadith yìí káàkiri tá a bá ń kọ hadith àbá bá ń kà tí ibi tí yìí sẹ̀mẹ́tì rọ̀ṣúlá láìbá wà tí wọ́n sọ pé sẹ̀mẹ́tì nàbíyà tẹ̀ kọjá náà lànà máa rẹ̀ so hmm. ìsìláàfù wà lórí ọ̀dọ̀ àwọn onímọ̀ ọ̀dọ̀ àwọn oní hadith afọ ibn Salah ẹni pé ibn Salah ẹtí máa ń kàtí ẹtí máa ń kàtí ọ̀sọ̀lá àbí tí ó bá ti kàtí ibn Salah ó sì ṣe lọ́rùn ibn Salah mọ́ṣáàlá ibn Salah kan tó fẹ́ sọ̀rọ̀ lórí mọ́ṣáàlá yìí ó ní àzọ́gìr ó ní nǹkan tó fojú hàn sóhun ọlọ́ àárín annahu la yajuzu ó ní ìlẹ́kọ̀ọ́ ká ṣe lé annahu ta ló sọ báwọn

ó ní ṣùgbọ́n ohun ti bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pọ̀ fẹ́ ka hadith ní títí nàbí yìí bá wà ní kóso kí ni o ní òfìsí ó lọ súnmọ́ àwọn kóso kí ni o ní kó òfìsí. kí wàá nìyẹn tó sọ rẹ̀ ó ní lèkìláàfì máa dà rìsáálà wọ́n dà gbogbo lèkìláàfì máa dà rìsáálà wọ́n dà gbogbo. ó ní bẹ́ẹ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ àrẹ nìsọ́ra àti kí ni o àti gbogbo wọn. àrọ́sùn kẹ́yìn eléyìí ni mọ́kì fún ọ النووي الامام النووي رحمه الله انه قال هو ابو ش الجماعة بن حماد بن سلمة حماد بن سلمة حماد بن جيل والله شكله علم الحديث حمادان الله جل وعلا حمادان إيه علم الحديث شنو هو حمادان إذن جه حماد بن سلمة إذن جه حماد بن زيد حماد بن سلمة وحماد بن زيد شو ترى إنه علم أو حمادان وابن ẹbí ó jẹ́ pé sòfin anáàlú náà wà tọ́wọ́n fàkọ́lù ahmed ibn hamad rahmanulah ta'ala wa hamad ibn salama tẹ́lẹ̀ náà wúlò àyè sọ àwọn sọ wípé lọ́dọ̀ táwọn sọ̀wá iná wù sọ̀wá àti ẹ̀ máa gbé lábí yìí ṣe rọ́ọ̀sùn lọ́dọ̀ táwọn sọ kí ni nígbà táwọn bẹ̀rẹ̀ wọn ni ọgbà náà èwo ni ká mú lọ́rọ̀ àwọn méjèèjì sọ ká mọ́kì fún àwọn imam ahmed wa nawawi àti ká mọ́kì fún mi sọ̀rọ̀ نعم ايش هو نعم شريف نعم. صح نقفه لما ذكرنا من حديث براء بن عازب خلاص كلمة واحدة لكن ọ̀tọ́ àwọn ọmọ Ahmed sọ náà nígbà bíi tarhis pé ah, ẹlẹ́bí ẹlẹ́bí bọ́s bàtà àwọn àbáwọn sọ nípa kúwà bí ẹ̀sìn mọ́ kúwà tó ṣe àti pé dọ́pítù ruwad ó ní pé ibi tí nàbí ruwad kọ́ bá fi rọ̀ṣúlù sí so adáyé pé afẹ́fẹ́ èyí tó dáa jù náà ní nǹkan tí tó sọ yẹn. sọ yìí sọ́rí àdìsí ìnáwó àmọ́ ìrìnàjò yìí àmọ́ àwọn sọ pé gbogbo sẹ́yìn wà pẹ̀lú àlùyà lẹ́yìn ìmọ̀ nípa mi bẹ́ẹ̀ ìmọ̀ náà ọmọ ni ọ̀gá lọ́sẹ̀ ní nǹkan tó ṣe kí ni o níta bá dé ọ̀kan náà nìyọ́ padà rí ọmọ kan náà yọ sórí ọlọ́wọ́ rẹ̀ sórí yìí wáyé jọ tó lọ́wọ́ rẹ̀ sórí yìí ọmọ kan náà yọ sórí ọlọ́wọ́ rẹ̀ sórí yóò rẹ̀ sọ̀rọ̀ náà ọmọ kan náà yọ sórí ọdún ìyá yìí ha àwọn ìmọ̀ràn àti yankí wa àwọn kàtàkì wájú ha fàyìrọ́tù ìlànà ha àjàrà àlè ilé yìí àwọn bá sọ yìí pé tọ́ إن ترى sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn kan máa أمام بقصة a máa ń gbọ́ kí sọ̀ kan أعرف عرفت القصة عرفت القصة القصة مشهورة إذا أنا جاو أنت مهاجر مهاجر قيس يا قبل لك أنا عن القصة نعم فاير فاير فاير wọ́n kọ́ àwọn àjọ láwọn láwọn jọ òwò pé arákùnrin náà wọ́n máa ń báwo ló ṣe kọ́ wá fún mi lọ láwọn lẹ́yìn àdúgbò lẹ́yìn mọ́ta àdúgbò yìí ìtòrí àníyàn tó lórí ọmọ rẹ̀. القصة القصة ألف يخالف Thank you. وتصدق معادكم وكذلك بما وقولا الرحمن من الله nígbà tí a ní fẹ́ ṣe níjọ́ rẹ̀ arákùnrin fẹ́ ní ọmọ tó ṣe níjọ́ àkórí pé ìpínlẹ̀ ṣe níjọ́ rẹ̀ ó fẹ́ lọ tó ní bàá nìkan ní nàìjíríà wọn pé máa ẹni tó mú nǹkan tó torí rẹ̀ ó ṣe ṣe níjọ́ pẹ̀lú nǹkan tí nàìjíríà tó gbé lẹ́nu fún ló kọ ìrìn. Àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ní ìjọba nínú ìpapọ̀ ilé kò rọrùn látara wípé àsìkò tí arákùnrin ṣe ń jẹ́ra ẹ̀ kò papọ̀ pẹ̀lú àsìkò tí àhádótó ń ṣẹlẹ̀ pẹ̀lú pé àlẹ́bí ní àlejò. sọ̀tò arákùnrin yẹn ṣíṣe ń jẹ́ra rẹ̀ lẹ́yìn ìgbà tí àlẹ́bí fi sọ àlejò dání. sọ látara yẹn àwọn òbí wípé sísọ yẹn o ó bá eh, pé tí arákùnrin ló ṣe ń gbé agbóhùn nílẹ̀ fẹ́ẹ́ ló bá àdìpọ̀ èdè òun nínú àdìpọ̀ èdè sọ̀kà. tó jíjíra yẹn náà yẹ bí apá àtọwọ́ inú ìrọ́jà ọ̀rọ̀ àrẹ náà wọ́n ti sọ níwọ̀n bá wọn lòun náà ní pé arákùnrin kan tó ṣe ń jíra lọ sí ìlú màdínà nígbà tó ṣe ń gbé wọn gbọ́ nípa tí ó ṣẹlẹ̀ láàrin àwọn àsọ̀rọ̀ ẹ̀ka ọmọ ìṣèlú pé àwọn tí a lọ́ọ́ ṣe ẹ̀wọ̀n kó wà láàrin wọn tó àwọn ẹni tó ní ìyàwó méjì ló ń ṣe gbá tó ń fọ́ ọmọ wọn wá ọjà wọn fẹ́ obìnrin tó dá bẹ̀rẹ̀ pé àyè tó gbà wọn nílẹ̀ nàìjíríà tó látara ilé ìwé náà fi gbá wọn. نسأل الله جل وعلا جزاء مهاجر أم قيس أم قيس فقصة يعني جاء بعد صلاة الصبح في بدر الوفاة أيضا يجي صعبي أبي أقول ó ti tó sí òmù kọ́ ìpìlẹ̀ tẹ̀lẹ̀ ọ̀fẹ́fẹ́ ìyẹn wá sọ wípé tọ̀ tọ́ọ̀bà fẹ́ ni o lábújá lọ síjà ó ṣàrọ́tọ̀ rẹ̀ báwọn látara báyìí náà onáà sọ pé tọ̀ onáà lọ sí kíni onáà lọ sí ìgbéra lọ pàdé ní kàlẹ́fẹ́ pé ní wọ́n á jèrè ìbẹ̀kọ̀ yìí wà àkísọ̀ tó wà á lè hàlẹ́ àná ọ̀yẹ́ tó wá kú ní ìsinmi ibi tí wọ́n sàdé ìgbéra lọ wípé ṣé nǹkan gẹ́gẹ́gẹ́gẹ́ شيء قلنا شيء دولية تبقى سبب تحديث المسلم صح حديث يعني فالجواب والله أعلم لا تريد ابن ابن حجر رحمه الله تعالى أتعلم منه أتعلم منه أتعلم منه أقول قطيع هذا وصحيح نينو ntí àdébí sọlá ìkísọ ọmọ ọkọ ìfì gẹgẹgẹgẹ àdìmọdé sọ yìí pé àwọn bí òkè tí pé ayé àdébí sọlá gẹ́gẹ́ ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ hàtà bẹ́ẹ̀ ìwáyà tó fẹsẹ̀ múlẹ̀ tí kò lọ tí ò sí àjàmbá kan bẹ́ẹ̀ ni ìwáyà bẹ́ẹ̀ ni bẹ sọ̀rọ̀ òdì ìgbé kúnnà yàní káànà fi ìnà rọjò ẹnìkan bẹ láàrin wa láàrin àwọn táwọn pè ní kí torí sáà bí kádà kádà ẹ sì mọ kíkà yẹn wá bàtà kàgbà tí inú ajá rẹ sọ ní fásitì ọ̀dà rẹ ìtò náà kàgbà lọ sí ibi pé ọ ajá pé dáa lè sọtọ́ fọkàbà ní pé ẹni yẹ òṣèré yẹ ṣẹlẹ̀ tẹfẹtẹfẹ lẹ́yìn ìgbà tí àwọn lòdì sọ̀rọ̀ yẹ. ṣùgbọ́n ó àdìsí yẹn náà bá mo bọ̀ kẹ́tẹ́ pé òní sábà bu àdìsí. tó àrẹ́bí kẹ́ sọ̀rọ̀ nítorí tó kàn fi dákọ̀ ìyàwó ni pé pàṣẹ pé ọkọ ìjọba tó rìn dúró yá ìṣèlú ha ó ti kó onú gan ẹgbẹ́ máa ṣe ìjà torí ayé wàá àgbàwọ́jà àwọn ìmúra nínú dúnìyà abẹ́ẹ̀kọ́ ìlà ina wọ́n wà tó ń padà wọ́n yìí lọ́wọ́ mustaqim wa kun fi bayan da sassa ta duniya wa ta kun nisa so ayé náà nínú obìnrin náà nínú nínú ayé náà lóbi wà bọ̀dọ̀ bí dákàrọ̀ ìyàwó torí wípé yàrá ilé ìdàkísù bá dàkínú bá dàkínú wọ́n sọ ọ́dọ̀ ìdíkùn lẹ́kọ́ ọ́dọ̀ àmì ó tún mú ó tún mú obìnrin jáde lẹ́gbọ̀n tó ti dákọ̀ ayé lórí pé nínú ayé obìnrin náà ti kí ni ó ti wà ní ayé bọ̀ kó lè bá àjẹ́ ká mẹ́rin pé ká kó torí pé nínú nǹkan tó ṣàìtọ́ lè tètè fi gbá ẹ̀ mú láti tẹ̀ yí ọlọ́bìnrin wà. so kẹsẹ̀ pé torí sáàbù ọmọ kọ́yì màmí fi wá sọ àdìsí ẹ̀ ọ̀là alẹ́ ilé nǹkan tó fẹ́ fọkànbalẹ̀ jù ní ọ̀tí àwọn ọmọ tí wọ́n sọ ẹni ìgbẹ́rẹ̀ mọ́ ẹlẹ́yìn. náà fẹ́kẹ̀rẹ́ nínú àwọn ìwáyà tì mí bàbá ìlànà sọ́nà sọ́yẹ́ mi sọ́nà ọ̀lọ́ tààlà ẹgbẹ́ hadith tá à ń sọ yìí gan hadith ṣé mo tàwa tó ní abẹ́ ahad tàwa tó wá ahad ahad mo tẹ̀ ẹ́ pé mo tàwa tó ní nípa bó ti gbajúmọ̀ làám ṣùgbọ́n nínú hadith gẹ́gẹ́ kí ni o ahad ni sọ̀bà àwọn rí nínú àwọn àfà tí wọ́n sọ pé Umar bin Khattab ó sọ hadithi táwọn èèyàn ayọ̀lẹ̀ mímbà hadithi ó sọ lókè ní ayọ̀lẹ̀ mímbà apákan ní kí ló túmọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọdún sí tààsí ìyàlẹ̀ rasul pé ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam tó bí dákẹ́jọ́ olùwà àti nítorí nígbà tí ẹ̀rẹ́ pé ẹni tó gba hadithi wa ọ̀pọ̀ ẹ̀já fẹ́ ẹ̀já rẹ̀ lọ́wọ́ hadithi rẹ̀ níta hadithi yìí nìsín ìjọba tí wọ́n sọ ní ẹ̀gbọ́n hadithi yìí pé Umaru bin Khattab ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ méjì ní eke sẹ́lẹ̀yìn Umar ṣé kò sáà fẹ́ gba hadithi wa bá. bẹ́ẹ̀ ni hadithi àbí sẹ́dà lọ́kọ́dé wà mìlàdí sáré nàbí wàkọ́s أتى من حديث علي بن أبي طالب ولكن والله أعلم إذا ما صدق كوسس kò sí sáláńdù kankan ó lọ́la àfíà tó gbé sáláńdù sáré lọ ọmọ ọmọ kan sábà ọ̀rọ̀ tó káyọ̀. sáláńdù tó mọ̀ tó yìí náà sẹ́nu pé yìí pé ọwọ́ tó tó àhárù ni Yahya ibn Sa'id àbí ó ní ọ̀dọ́ ní tọ́lọ́gbọ́n ní ẹlẹgbẹsẹ láti lè fi wà mẹ́rin láàrin mẹ́rin láti ọ̀nà muhammadu bin ibrahim àtàrí mi alágbára ló jẹ yahya bin sayid al-ansari wà mí yahya khalqun kathir ọmọ hakim هذا موجود لديكم في كتاب لديكم الله بكم so àtọ̀rọ̀ yahya náà àwọn tó wá sí kíni o náà ti wá gbà á àtà nínú àwọn tó gbà ọ́ yahya muhammadu ọkọ̀ mbẹ́ hamadan mọ̀tọ́lá ọkọ̀ mbẹ́ Sufyanan ọkọ̀ ń bẹ̀ gbọ́n tó lọ kí ló tó ọ̀rọ̀ ẹni ogun wọn ti kọ́ àdéhùsì o ẹ̀yà ata àwọn míì náà wọ́n sọ pé àwọn tó fẹ́ẹ́ di ń tún ọ̀dẹ̀ ọkọ̀ àdéhùsì àtọ̀rọ̀ yàrá ọba fa wẹ́ẹ̀ ní sè Yahya Muhammad ibn Ibrahim Alqama ibn Abi Waqqas ìkìlá bẹ̀rẹ̀ Alqama Ibrahim àwọn wà sọ̀hábí yàwó tàbí Nàá àwọn صحابي أو تابعي لكن الله على من من بعد مع الذين قالوا بأنه صحابي يصح يتدق منه حديث له على صحابيات وتابعي وتابعي تابعي تابعيان أبي طيب ẹni máa ń lọ pẹ̀lú àwọn tó sọ pé tàbí ní kí ló sọ tàbí mélòó nù mẹ́ta tó ta ọ̀tún tẹ̀lé àwọn tí irú sì wọ́n ní àdéhùn tó tàbí tó dé tó kan náà wọ́n jọ wà ní àdéhùn kan náà. báyìí nígbàgbọ́n kàtọ́ àbùdá wa sọ̀rọ̀ olórí nígbà yẹn ní sọ fún àwọn yẹn pé ẹyẹ yẹ ìnámọ̀lá àmọ́ ìbìlẹ̀ jẹ́ wákàtí wákàtí wákàtí. ó jẹ́ pé àwọn afáà ní inú kútọ́ọ̀bù tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn fọláṣ òní kí ni òní kí a sọ̀rọ̀ àníyàn fún àwọn yẹn. tọ́ba àdéhùn táwa sọ yìí kàfí nígbà tí nínú tíra ìmọ̀mù náà wí ọ sọ pé lọ́wọ́ ìmọ̀mẹ́lì وصف البخاري في مسلم والبخاري رحمه الله تعالى ذكر هذا الحديث في سبعة مواضع في سبعة مواضع في الحديث. أي ميز الإمام البخاري في حديث جوا في صحيح البخاري الإمام مسلم موانيا جاي يقتل من صحيح مسلم يعني لابد أن تطلع يعلم طبعا هنا هو مثل ما البخاري في موانيا الإمام البخاري مواني يعني في ابتداء كتابه اللي في كتاب بدء الوحي so ọmọ wa bẹ ọmọ wa ní ìbẹ̀rẹ̀ tíra ọmọ wa ní ìlìmán gbàdúsọ nípa ìlìmán ọmọ wa nípa sísọ nípa àìmọ́n wà nùbọ́ọ̀rù ọmọ wa nípa sísọ nípa àlùfíyàn ọmọ wa nípa sísọ nípa nìka ọdún mélòó ọdún márùn ó sọ̀rọ̀ ó ti fìtìláì kìtàb fìlìmán. في العمر والنظور في النكاح في الحيل يعني في ترك الحيل ها في الهجرة وفي العج أو العج أي مو أنا بعشرة سؤال لك بعكم من بكون أو من يعني أقرأ دي بس هو يلا دي أقرأ حيلة حيلة kéèyàn tó kàn sí ọ̀nà ọ̀nà àlùmọ̀ ìkọ́rá ọ̀nà ẹ̀sán sọnù tí ọlọ́run bá ṣe lé ìwọ̀ di ẹ̀tọ́. àwọn mọ́sálà kan wà mọ́ nínú àwọn akadémọ̀ òkú bàbá tó bí ní gbé lìmẹ́ẹ̀dà ذكر الإمام بخاري رحمه الله هذا الحديث في كتاب الحيل مثلا يبقى على قوات المسألة كانت تعطي فاري كان سموه عن بيه كنا مركز الإمام بخاري أتجد أعمل جبسياني يا اتعب ابتداء الكتاب في الإيمان الأيمان والنظور الخيل النكاح الهجرة والعين طيب كما قلت أنا إذا قلت ابتداء الكتاب يعني فلوس واسي إيمان ادخل يتاع رباهم أيمان نمبر رباهم زي ما هجرة زي ما نكاح أما تركوا الخيل دايما على عمار والمنظور على عمار والمنظور وخصوصا وين يعني تعبير آه تمثيل النزوه من كده على كل حال فذكر هذا الحديث الامام مسلم الله تعالى انه طلع الثاني هنا هو النسخه ارجع اللي بطلعها عالم امام مسلم وصل كتاب الاماره كتاب الاماره امام مسلم hadisi wa wani babu kawai ni sallallahu alaihi wasallama inna ma kitabul imara wa da wani babu kawai ni sallama inna ma al'amalu binniyyah abu nijja ayan wa inna yadkhulu fi al-ghazwi wa ghayri min ahsan amal so abẹ bẹ náà àwọn mẹsàn án yóò fìlì jihad ó dé níbi tó ti ẹgbẹ náà wọn tàbí ìlú tó bá bu mọtò mùsùlùmí ti fìlì hàìtì ìlú jihad náà ó dé kìsìláàbù kan ó lè yí sọlọ sọlọ yẹn mọ àwọn ọmọ nìyá wà á nà àlùgọ́zù àti pé ọ̀rọ̀ mi yóò yóò ọ̀rọ̀ ọkọ̀ ogun jíjà náà ṣe kí ni o ó bẹ́ẹ̀ wà fún ìròyìn bẹ̀rẹ̀ amen àtàwọn tó wá kí ni o yàtọ̀ sí àwọn iṣẹ́. ẹyìn ìgbà tí mo rẹ̀ tìlẹ̀ níyà nípa pé ẹni máa fi ẹ̀sán wọn ṣéyà ní nǹkan tí àwọn ti ṣáájú àti déwọ́n fi ṣe tẹ́lẹ̀ wọn lọ́dún kíni ṣe yá lòmí. so bàbá wa ṣe wà lọ́mọ́ wà sí ilé mọ̀nà àbẹ́rẹ́ bìnrin yára ẹ̀wọ̀n wẹ̀ ádà mi fíkì ìdọ̀kọ́ rẹ̀ adẹ́pẹ́ nígbà míì ó lè ṣe nǹkan kọjá wípé ẹjẹ́ káwọn àtọ́jú ní bá ti parí ọgbó kalẹ̀ láì àti àpèjì bá ọ̀dà ó dẹ̀ bá àtàlẹ́ àmì àpèjì bá àwọn fẹ́ yáyé lówó ẹ̀yọ́ lówó ẹ̀yìn kẹ́yìn sówó lọ́wọ́ àná a sì jọ mọ̀ yìí pé lápò àti tíìpù kí ni wọ́n ń ṣe ìbá ni wọ́n fi wọn pé ìjọba àlọ́ gbé owó yẹn fún wọn tẹ̀wọ́n bá wa àwọn olówó àwọn ọmọ ṣe kí ni o àwọn ọmọ ẹ̀ sọ ìdìbò orí rẹ̀ ẹ̀yọ́ olówó ẹ̀ ní ìdìbò àwọn kàtẹ́ kí ni o sẹ́yìn ó sọ ìjọba ti gbé ìjọba ní sọ ìbá wọ́n tó dólówó ṣe kí ni ọ̀sán rẹ̀ ádà àríhì lójú yín kò jọ sóra àṣeyà ní ààrẹ pẹ̀lú ẹgbẹ́ àríhì àwọn afá wọn sọ lẹ́tọ̀ lọ́dọ̀ táwọn kò sí ìgbẹ́jẹ́ gbogbo tó gbé àwọn kọ́ ohun ọmọ ń parẹ̀ wọn gbowó ni bọ̀tọ̀ ọmọdé alábi pé kí ló tẹ wáyé di tó tó dé àwọn ilé ilé ẹ̀ tọ́lá gbé lọ báńkì lọ bá ní sọ̀rọ̀ ìbáná sọ̀rọ̀ náà wọ́n lè fi bẹ̀rẹ̀ sọ́wọ́ pé kò ní jẹ́ ìbáná láti lè hàn tí ẹ bá jìnà ẹ̀dá àwọn tó súnmọ́ ẹni tán ó ti gbọ́ yé wípé ibnu amd wọ́n bọ̀ kọ́ọ̀lì wọ́n lè fẹ́ra wọn àbí wọ́n bí tòlù kọ́ọ̀lì ibnu amd wọ́n bí tòlù kọ́ọ̀lì àdúgbò láti sọ ọmọ ẹ̀gbọ́n máa burú ṣẹ̀pá tó bá sọ pé Fatima máa Àlàbí ìlú fẹ́ Fatima ṣe ilé ìwà aláwọ̀ lè fẹ́ balẹ̀ rà yìí ànípa tó wá náà lọ́wọ́ ló sọ bẹ́ẹ̀ ọmọ wà lóṣù tó máa dọ́wọ́ ṣe. ó sì mọ̀ pé nínú nǹkan tí máa ń sọ obìnrin di èèwọ̀ fún yẹn òun ni àrùbọ́ à ká fún yẹn lọ́yẹ̀ ọba ní tòṣìlẹ̀ mẹ́rin wípé ọwọ́ àwọn ọmọ àdìbá mi wọ̀nyí pé so ẹ̀yin ọmọ ẹ̀gbọ́n máa burú ẹ̀dígẹ́dẹ̀ náà ẹ̀ máa fún ẹ̀yin ọmọ fún ẹ̀yẹ́ òfin lọ́yà kẹ́kẹ́ tí ó dájà rẹ̀ so that wọ́n lè kó lè bá a jẹ pé ó ti di pé wọ́n lè fẹ́ra wọn mọ́ ẹ̀yẹ́ ojú zàrà. فذلك ذكره ذكر هذا الحديث البخاري في باب كتاب الحياه torí pé torí pé nísìn mùjáràdù àníyàn yìí ó ti sọ nǹkan ẹ̀ dìwọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ká sọ pé dọ̀wúrọ̀ kan bá tẹ̀lé kí lọ́rọ́ kan bá sọ̀rọ̀ bóyá alákọ̀ọ́dọ̀rọ̀ lọ bóyá ìyá ìdúmọ̀ tó lọ́ba sí àbí ikú bá mu àbúbá ní kankan la ẹ eléyìí lè gbé e, kóso dégí ni o ó sì tọ́jú ẹ̀kọ́ fún lọ́yẹ̀ kò sí mọ́ṣúlá abẹ́rẹ́ yẹn dọ̀rọ̀rọ̀ kò sí ẹ̀ka bìyẹn hátà kásọ pé kò sí dọ̀rọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe èyẹ máa ń fúra èyẹ máa ń jọba fún ẹjọ́ òfin lọ́yẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so ó sì gbé lọ pé ẹ bá tọ́jú ọmọ yẹn ó sì gbà pé àwọn máa lè kì í ṣe bí kọ́sí bíi pé àfẹ́ kí òfin pé wọ́n gbé ah, فهذا من فضل البخاري فصار يتفكر لماذا وضع البخاري هذا الحديث يقول لا ابن خالد اللي هو نيجي الكبير يقول يعني في العصر يقول الجن ده يقول جاء مستحب يقول جاء ìdíjẹ́gà جاء lórí ẹ̀ ó lè padà di haram nínú عرفتم كيف؟ فالآن قلنا بأن البخاري رحمه الله تعالى ذكر هذا الحديث فيها وسبعه مواضع فقط في كتابه رحمه الله تعالى náà àwọn onímọ̀ wá ní àdìsí gbogbo àwọn èèyàn gbogbo àwọn apápàpátá iná máa ń sábà pàdé ìfì ẹgbẹ́ òṣìṣẹ́ ìfì náà tí ó fi sí bẹ́ẹ̀ dáa inú ìfẹ́ bá dùn sọ yí pé yàgbìn àgbègbè tó lè máa ń sọ́dọ́ká ẹgbẹ́ òṣìṣẹ́ bá ní gbogbo ẹni tó bá kọ tíra ó lẹ́tọ̀ọ́ fún ó ṣe kí ni o kó fi tíra yìí sí kó fi àdìsí sí ìbẹ̀rẹ̀ tíra ó tó bá ti ọkọ tí àgbẹ̀ fi sí ìfẹ́ عبد المقر المقدسي أوصف عبد الجلال المقدسي صاحب عمدة عمدة الأحكام يعني هم في ذكر كتابه كده، كتاب الطهارة كتاب الطهارة عبد الجلال المقدسي في سيرته رحمه الله تعالى ويزور بمساعدة بقى كده كده tí o ní fẹ́ fi tí o ní fẹ́ bá kara hadith yẹn ó bí gbogbo wọn náà sọ̀rọ̀ nípa pé àníyàn ṣe kí ni ó ṣe pàtàkì ní ìdílé ìtàhálẹ̀ mọ́mkì أن ندخل في مسألة ما قبل أن ننتهي فهناك مسألة سيقات صنع أنا نقول على كنا يقول نية المؤمن خير من عمله قلت على قبل حديث وعلم أنا أقول حديث حديث حديث أيوة حديث بعد ما قلنا إنما الأعمال بالرجال كذلك وإنما لكل امرئ ما نوى أقول الله سيئات من الله

sọ̀rọ̀ láyé àwọn mímọ́ wallahu alam ìmáàmù Abu Ya'la rahimahullahu ta'ala ní musnadu Abu Ya'la musnadu musnadu Abu Ya'la ọkọ̀ hadith nílẹ̀ al-Anas radiyallahu ta'ala anhu lọ́wọ́ dàbí kùtùmí lọ́wọ́ dàbí kára rẹ̀ ọ̀dọ̀ ìjọ náà ìyẹn bàbá àwọn àti obìnrin ọ̀sán hadith yẹn lọ́wọ́ tọ̀ sí ìyẹn ló dóòlà àdéhùn ṣe wọ́n ní àdéhùn yẹn wọ́n ní àdéhùn tó yaqulu Allah azza wa jalla ọlọ́run subhanahu wa ta'ala yóò máa sọ fún ẹ̀dọ̀l kìyàmá yìí pé ẹ̀yin mọ̀lẹ́kà uktubu li abdi kada wa kada wa kada ẹ bá ń kọ ẹ̀sán báyìí iṣẹ́ báyìí iṣẹ́ báyìí iṣẹ́ báyìí bá ń kọ́ fún ẹrú mi inú ìwé yẹn ẹ̀sìn nínú àdùn ẹ̀kọ́ ládà fún ẹ̀yà kùlù àwọn ọdún ìwọ ọlọ́run máa à bá a bí ká máa fẹ́ yìí lámì kódà kò tiẹ̀ sí lọ́dọ̀ wa wọ́n láwọn wà fi sọ iná àárín ìlú ìta akọ́lẹ̀ ẹ̀yẹ̀ kó ló máa fi wọ́jọ́ ńlá nàwáhù ìnáhù nàwáhù ọ̀dà nìyẹn tó fẹ́ ṣe kùrùsè ọ̀dà nìyẹn tó fẹ́ ṣe kùrùsè. فهذا الحديث àti níyàtò mọ́mí ẹ̀rọ gbogbo báwọn ṣe wúra wọ báyìí abẹ́tọ́ àdéhìí làwọn kún náà ti ṣe hátí bàbá sọ pé àdéhìí wọlé àti àjẹpẹ́ ọkọ̀ fìdí ká òkè ni máa nà bìnà fún mi. tó fàmọ́ fún mi ní gbé ní yàtọ̀ nínú mi xẹ́rù mi náà àmà nìyí àkọ́kọ́ ti sọ pé àdébí sọ nípa sí ẹni àdébí ni kí wọ́n lọ ṣètò ọmọ gbẹ́kànlé àdékọ́ lọ so omi gan sáko níbi. fàdébí ti wá sọ nǹkan yẹn bí ká fẹ́ ẹ sọ̀hábà kan ti wá kọ́ sọ́dọ̀ fún wọn lọ sí kó tó débẹ̀ yàwó ní kẹsìtì ní àwọn kan sọ pé mẹsàn-án wà hàbí àdó ilẹ̀ orí ẹ̀sìn sáré òdìṣe tó gbà tó wá débẹ̀ mùsùlùmí wà fẹ́mi balọ̀ jẹ́ pé ah fún zẹ́zẹ́rẹ́ àwọn ìjà tó mú mi kọ́yìrò mi ní amẹ́lì yìí ayé ti wọ̀ ní ìlú rẹ̀ ju amẹ́lì tó ń sèkí lọ mi ní amẹ́lì mi ní amẹ́lì lọ. fa àwọn sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àdó. nítorí fẹ́ lọ sí ọ màdáka tí mùsùlùmí àìmẹ́yẹ kan lọ́wọ́ lọ́nà kọ̀fọ́dà ìbílí ti ṣẹlẹ̀ àkẹ́bí àwọn kìlọ̀ yìí náwó sẹ́sì wọn náwó sọ́ọ̀sì wọn. ìbí wọn láti yẹ méjì àti wọlé o kọ́yẹ́rọ́ nínú ahmed yahoo ni wọn dà sọ̀rọ̀. ọ̀gá lọ́lẹ̀ fìlà ọ̀yẹ̀dá bẹ́ẹ̀ pípọ̀lá táwọn afá fún ọmọ bíi mẹ́yà nínú wọn àwọn afá fún alẹ́ nínú ọ̀dọ́ sọ wípé ilé ìwé àmì ìgbẹ́gbẹ́ àtàwọn akúnnà níyàtọ̀ máa ń mú ọmọ ẹnìkan ìgbìnà àmàlì yìí ẹni wípé níyàtọ̀ bá ní kọ́yìnrúmi amẹ́lì yìí ó lóore ju iṣẹ́ tí mòmìnira ti lọ dìdú nìyí yàtọ̀ sọ̀rọ̀ Muhammad ẹnìkan náwó sẹ́sìn mùsùlùmí àwọn ẹ̀rọ ẹ̀dá ìwọ̀sùn láti ẹ̀bọ̀ dá fún òwúrọ̀ ẹ̀sìn níbi àti ẹ̀sìn sí ọ̀rọ̀ ìdòmìnira àmàlẹ́ ajẹ́pẹ́ hadithi àmìhìn rẹ̀ hadithi yìí wà mọ̀ fún mi àdéká sọ kíni o ìtàwọn sóò ká sáyà rà ẹni yàtọ̀ fún mi nìkan ẹ̀rọ dáàbò ni yàtọ̀ fún mi nìkan ẹ̀rọ dáàbò ni yàtọ̀ fún mi nìkan ẹ̀rọ dáàbò ni yàtọ̀ fún عن طريق الأسئلة نضيف هذا الأشياء أسأل مبارك بلا لا إله إلا هو أن ينفعنا جميعا ويبارك فينا وأن يزيدنا في العلم والتقوى إنه ولي ذلك والقدر هذه قبضة السيره فيما تتعلق بحديث الأول في كتابه النووي رحمه الله تعالى فجزا الله النووي المسلمين خير الجزاء جزا الله جميع علمائنا عن المسلمين خير الجزاء وبارك الله فينا والسلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته